Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ṣẹ́ láfíà ní àbá yín. Ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Gbogbo lè ń kọ́ gist tèmi. Kábíyèsí pé àwọn olórí o, wọ́n sọ fún wọn wípé iṣẹ́ tí wọ́n ní nínú palace kì í ṣiṣẹ́ kékeré. Wípé àwọn òde nìkan lọ ra lé nítorí pé káwọn fi lé wọn lọ. Wípé wọ́n sì máa ma wá sí inú palace láti wá máa ṣe iṣẹ́ tó yẹ kán ṣe. Wípé Queen Naomi máa máa tẹ̀lé àwọn jáde nìkan wípé táwọn bá dẹ̀ fẹ́ mú àwọn olórí jáde gbogbo wọn làwọn máa mú jáde pọ̀ ṣùgbọ́n Queen Naomi ò ní sí láàrin wọn ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń darapọ̀ mọ́ channel mi, ọmọ yín Máṣọ́lá mo kí yín káàbọ̀ sórí Gist tèní. Gbogbo ilé ń kọ́ ṣàlàfíà ni ẹ̀wọ̀ olùkọ́ ni mi ni Máṣọ́lá. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé tẹ́ ti subscribe, ẹ lọ subscribe o so that máa ti post ẹni gist ẹ máa rí. Ṣé rí notification bell yẹn? Ó wà very, very important. Tẹ bá tẹ̀, tí n bá post gist ẹ máa rí. Ókè ókè lọ́la yín a máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé ó ti tójọ́ mẹ́ta tá a ti wà lẹ́nu pé kí àwọn olórí lọ ralé tí wọ́n ralé Ashley Mariam àtolórí Rónkẹ́ kábíyèsí pé gbogbo wọn wọ́n sọ fún wọn pé ilé táwọn nìkan lọ rà kì í ṣe pé àwọn fẹ́ lé wọn kúrò ní palace ipe àwọn nìkan lọ ralé nítorí pé àwọn fẹ́ peace nínú palace àwọn àwọn fẹ́ kí ìfọkànbalẹ̀ e, kó wà nínú palace àwọn wípé ifá ti fohùn ó sọ pé èèyàn kan máa ṣe jàǹbá fẹ́yàn kan wípé àwọn fẹ́ kí wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ sódà kò ní máa sí competition wàhálà ìdààmú oríṣiríṣi ìwà èyí tó wà nínú palace ní ìsìn kábíyèsí tún tẹ̀síwájú wípé ríralé táwọn nìkan lọ ralé kì í ṣe pé nítorí pé àwọn fẹ́ lé wọn jáde nínú palace pé ṣùgbọ́n àwọn fẹ́ kí peace kó jọba ipe iṣẹ́ tó ń ṣe wọ́n ṣe máa máa ṣe lọ ipe kò sí èèyàn kankan tó máa gba iṣẹ́ lọ́wọ́ wọn. kábíyèsí ni wọ́n máa wọ́n wá sínú palace wọ́n máa wá máa ṣe iṣẹ́ duty tí àwọn bá fún wọn ipe kí wọ́n fọkàn ara wọn balẹ̀ kán lọ ralé tí àwọn nìkan lọ rà kan move lọ sí ilé táwọn ní kan move lọ. kábíyèsí ní pé kí wọ́n fira wọn lọ́kàn balẹ̀ pé ìyàwó àwọn ni wọ́n àwọn ò divorce wọn àmọ́ ṣe àwọn máa máa ṣe ojúṣe tó yẹ káwọn ṣe gẹ́gẹ́ bí ọkọ sí wọn wípé kí wọ́n listen sí nǹkan táwọn bá ń sọ fún wọn kí wọ́n lọ ra lé wípé kò ní sí wàhálà tó yẹ pé gbogbo nǹkan tó bá yẹ káwọn ṣe làwọn máa ṣe ẹ̀yìn èèyàn lé àwọn olórí yìí wọ́n ń bẹ̀rù pé tí àwọn bá lọ sí ilé àwọn bóyá kábíyèsí máa pa wọ́n tì bóyá kábíyèsí ò ní wá wọn wá mọ́ kábíyèsí ni Queen Naomi tí wọ́n ń lera mọ́ wọ́n ń ṣerú èèyàn tí wọ́n rè pọ́n jẹ ipe Queen Naomi is a very sweet person ipe Queen Naomi ò ní irú mind báyẹn pé káwọn lè gbogbo wọn dànù ipe Queen Naomi ò kàn fẹ́ wàhálà ni ipe Queen Naomi ò kàn fẹ́ wàhálà ipe èèyàn jẹ́jẹ́ ni Queen Naomi kábíyèsí sọ fún àwọn olórí pé kí wọ́n fọkàn ara wọn balẹ̀ kí wọ́n ṣe nǹkan táwọn nìkan ṣe ipe àwọn náà dẹ̀ máa rí i pé kò ní sí wàhálà kò ní sí ìdààmú wípé gbogbo àwọn àwọn jọ. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ pé kábíyèsí ń try lórí ọ̀rọ̀ àwọn olórí everyday ni wọ́n máa ń sọ ẹ lọ ra lé ẹ lọ ra lé ẹ lọ ra lé ẹ lọ ra lé kò sígbà tí kábíyèsí ò kí ń sọ ṣùgbọ́n wọn ò fẹ́ ra lé wọ́n ní ṣe ni olórí Rónkẹ́ ń tiẹ̀ ló lọ mú ilé ehm, ilé tó jẹ́ pé fẹ́ǹsì ló pín ilé àti palace wọ́n lòun ló lòun fẹ́ rà wọ́n ní bí kábíyèsí ṣe sọ fún yín pé kò ṣe kúkú máa gbénu pálàsì kó má jáde pé láyéláyé kò lè ra léyìí bóyá ń rè pé kábíyèsí ń ṣeré ni o àmọ́ ṣùgbọ́n wọ́n ní kábíyèsí sọ fún wọn pé hmm, ẹni tí ò bá ti lè lọ ra ilé kó lọ rẹ́ǹtì ilé with immediate effect kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ èrè rárá with immediate effect wọ́n ní kán lọ rẹ́ǹtì ilé so wọ́n ní um mariam náà ó ta kókò rálé ashley náà ó ta kókò rálé so àwọn méjì péré tá a gbọ́ tán rálé nìyẹn olórí tèmítọ́pẹ́ àti tóbi wọ́n ní dr elizabeth queen naomi ní kí wọ́n dúró sínú palace ipa wọn ò ní problem pẹ̀lú dr elizabeth ní tiwọn. ẹ̀yin èèyàn lé bí kábíyèsí ṣe sọ tí wọ́n pe àwọn olórí yìí pé kí wọ́n lọ ra lé yìí pé kò ní sí wàhálà kán dúró síbi táwọn bá ní kán dúró sí kí peace lè wà a ní ká mú gist wá fún yín ni o etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe kò ní kan ìsàlẹ̀ àpò òkè lọ́la yín a máa lọ. Please share this video like and subscribe God bless you all.